orí orí áà ah! ò gbọ́ bí fati wí ni ìwọ́nrán olókun abara le koko bí ọ̀tá adífáforí àpérè ọ̀nà ọmọ àtàkàrà ṣọ́la. it's like i'm in love with Temilade. ìlànà ẹ ìlànà ẹ wo ọdọọdún báyìí ni màlúwo sunkún ẹ̀ṣọ́ ọdọọdún báyìí ni bẹ̀bẹ̀ sunkún ọmọ. àgbà tó ń sọ má ṣe pé bọ̀ nínú ilé yìí o tí wọ́n gbọ́ bá fẹ́ sunkún ṣì ọkọ tó ń ṣe bí tòótọ́. ǹjẹ́ ibi orí gbé ń lówó àkàrà orí ka tèmi mọ́ wọn àkàrà iná orí ni òjòlé ènìyàn ni òṣogùn ẹwà lọ́jọ́ tó ṣùpá ti ń tàn títí kò kúkú ta ni. alágẹ̀rí tó bá lọ láì jìyà ẹ̀ṣẹ̀ ah inú mi ò ní dùn o. kí ló fẹ́ fi kàn sí adékọ̀ọ́mọ. kí ló dé. ojú oró mi jó ó ń jó ojú oró mi jó ó ń jó. bọ́sán. bó ṣe ń pè mí yẹn wọn ní pé ẹ̀sìn kan tó dáa tó bá tún pè mí. ṣayọ ọmọ awo nìwọ náà ó yá gbé ńlẹ̀ orí sọmọ ẹlẹ́kùnmẹ̀kùn ó yá máa lọ orí ní tọmọ kékeré bá kọyún alẹ́ àwọn àgbàlagbà fọ̀rọ̀ ìtàn balẹ̀. olúwa tálákà rọrùn má ṣe o. rí mi dákun ṣàánú mi o. orí ló dolú fọládé ṣẹ̀ṣẹ̀ fún orí mi ẹlẹ́dàá mi mọ́ gbàbọ̀dé orí gbogbo wa ò ní gbàbọ̀dé o. ó kárí ọmọdé yìí wàá dàgbà